السلام عليكم ورحمة الله وبركاته محافظة على الوقت gbọ́dọ̀ kòkòrò ń ọwọ́ lórí wa wọ́n àbí ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ lo àlàáfíà yẹn síbi dáadáa láti fi kẹ́kọ̀ọ́. ẹni torí pé nínú ntánàbí ti sọ mi nínú hadith wa nù Bukhari alimami Bukhari náà gba hadith yìí wá hadith Abdullahi bin Abbas. ẹ̀yà náà bí ní ní ìmọ̀ sáà àwọn ìjẹ̀ra méjì kan sálẹ̀ sí ní bílẹ̀sì màdùbúrú fún ìgbìmọ̀ kẹfí lómìnà náà ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ìdẹ̀ra yìí ló ń là mọ́lẹ̀ ìdẹ̀ra yìí ló ń là wá mọ́lẹ̀ ìyẹn pé ààrí ààrí lò lọ́tún lọ jẹ́ ìtàn ní ìfún wa ìdẹ̀ra yìí pé ẹ káàdì sí dáadáa ìdẹ̀ra yìí tó máa là wá mọ́lẹ̀ lórí yẹ kí á lo ìdẹ̀ra yìí sí dáadáa ìgbọ́n láti wá pé kí ọ̀pọ̀lọpọ̀ ìtàkù nǹkan àwọn ilé ẹ̀ka gbé mọ́lẹ̀ ọ̀nà àti ọ̀nà mọ́lẹ̀ kí ló máa kọ́kọ́ alẹ́ bẹ̀rẹ̀ àfihàn àlàáfíà ara ìlera mú àlàáfíà ara pa pẹ̀lú ìlera ìlera orí mọ́ nílera àgbà tó bá rẹ̀ tó bá rẹ̀ kẹta lọ bí iṣẹ́ tó bọ̀ oníwèé kúrà kó mọ́ lòó lọ kúrà kó mọ́ náà kó lè tẹ̀lé kí kó yé jáde ẹ̀gbẹ́ lórí ìṣe lọ sí mọ́ yóò mọ̀ sí akẹ́lọ́ náà ní kòtówó fọlá àti àtàkì ẹ̀wà ìjẹ̀lá ni tí èrò ọlọ́làfíà inú ìgbé ẹ̀kọ́ ló ti gẹ́gẹ́ máa kẹ́kọ̀ọ́ ní oṣù wa lọ. wọ́n ń pààrọ̀ àti ìráyè ríráyè ẹ̀fẹ́ ráyè lẹ́yìn orí ni ìjàlú gbogbo di mọ́ yẹn ló di mẹ́ pátápátá jẹ́ pé ní àti gbá àwọn bùkátà ní ètò tó mọ́ jẹmọ́jẹmọ́ yẹn ti ti gbogbo àyè òbí mẹ́ ìgbà yẹn tó wá mọ àǹfààní kéèyàn ráyè tábàdẹ̀ wo tó sọ nínú ìdẹ̀rẹ̀ báyẹn máa ń ṣì lò méjèèjì àbí. Ani ní ìka tó bá dilẹ̀ tàbí ẹgbẹ́. Bí nǹka ìdá kó bá ṣẹlẹ̀ láwùjọ àwọn tí wọ́n ráyè sí ńlá láti àná lẹ́sù. Tọ́wọ́ ta nǹkan àwọn tí wọ́n láti àná lẹ́sù. Kì í bàbá rẹ̀. Bákan náà tí wọ́n ráyè sí ìfẹ́ ìgbé Ẹni ẹgbẹ́ tó yá jẹ́ àtẹ̀bùkátà tó ìmọ̀lẹ̀. Ìlera yìí ti ìgbà tó dáa sọ̀rọ̀ ayé tó bá jọ́ máa kẹ́kọ̀ọ́ ilé wa ti pàtàkì fún un àlùfáà bọ̀ àlẹ́ wa kí a kọ́ àsìkò wa amúlùmí tí ó pàtàkì ní ìtọ́jú ilẹ̀ ẹ̀yìn ìtọ́jú ilẹ̀ ẹ̀yìn fún ẹni tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ wà ilá dọ́ àlẹ́ ọ̀rọ̀ bílà sámárà fún nà bílà sámárà fún nà bí a ẹni tí èèyàn bá lọ àsìkò síbi tó dáa dọ́là ìṣòro gbogbo tó lò láyé ọ̀nà orí ìpínlẹ̀ ní làtàwọn ọ̀sìn àti àkọ́wá nílé ètò pàtó ẹlòmí gbogbo ọjọ́ tó bá lò láyé bó ti wò ó pọ̀ tó tí o bá ti fi ṣe tó dáa ọ̀nà orí ìpínlẹ̀ mo bá lọ sí lọ àsìkò wọn dáadáa ẹ máa wò pé à sí ìdílé àsìkò táwọn lò làwọn náà lè alimami Nawawi rahmatullahi alayhi ntọ́lọ̀ láyé ní fifty years ló mọ ní fifty. ẹ̀wọ̀n tó kọ́ àwọn ìjọba àti ìlú láyé òsì ní láti jẹ́ kí wọ́n ẹni tó tẹ̀sí fún wọn. bọ̀dé ẹnu wọn bá fẹ́ ní lágbára wọn lò ó. bákan náà ní àwọn àyùmọ̀ yòókù àtàlímọ̀ Shafi'i rahmatullahi alayhi fifty four làwọn lò ó tá gbogbo pọ̀ rẹ̀ káàkiri ìmọ̀mù ṣàfù ìmọ̀mù ṣàfù gbogbo àwọn àdìmọ́mù Bukhari ẹnukọ́ àti ìjọ ṣèlè àjò káàkiri gbogbo ọlọ́gbẹ́ ẹ̀rọ ya ti fi kọ́ńtínẹ̀tì wọ́n lo àtìkọ́ níbi tó dáa wọ́n ní ẹni tí wọ́n bá wọ́n ní àtìkọ́ ẹ̀ bí òkú ṣe ń tó dáa àtìyẹ́ máa lọ sí ra sámárà fún ìrìnàṣẹ́ àkùnrin ní àǹfààní kan ọ̀rọ̀ àyẹ̀wò ọlọ́ba kan á máa fara ní tó bá dọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ mi ká ń gbà fún ìlànà fún ìyá akábàkà àwọn ìṣe fún mi àwọn ìṣe mi sí o ìdí bá mi àlàáfíà àwọn òkùnkùn jáde pa ebi tí mo fi nǹkan fa mi tí mo fa kóra rè ní fa àkókò náà tó ráyè tí mo lè lò lórí àtìkò yẹn ọ̀rọ̀ àti tó ṣe pàtàkì bọ́sẹ̀ àtòrò ṣe ń wá tó lọ náà lè fi àgbẹ̀ láti fi dáadáa. ọlọ́dọ̀ wa ní sọlá ní ọwọ́ méjì ìjà àlàyé ìlànà àárọ̀ fún pàtàkì. ọlọ́ni a fi ọ̀gbọ́n àti òṣìṣẹ́ ń gba bẹ́ẹ̀ fún wa. ẹni tó ti gbọ́ àwọn sẹ́yìn ìṣòro láwàá rí. sọ́wọ́ ká ní wọ́n náà wà sẹ́yìn ìṣòro láti wà. láàrin káyọ̀jú kálá alẹ́ náà ti tó wáyé ọ̀sán náà ọlọ́run bá a tó ṣe ìmọ̀ àwọn ọ̀dà àríyá láṣà pẹ́ni tó bá fẹ́ ronú tó bá fẹ́ ṣètò náà pa ọ̀sán àtòrò sí mọ́ lọ yìí wọ́n yẹ kí o ti dáadáa àwọn àwọn ọ̀dà tó kú rọ̀ àbẹ́tí wọ́n fẹ́ kíkọ́ lọ́wọ́ bọ́sà àtòrò ṣe ń lọ nígbà tó ti kíkọ́ lọ́wọ́ nípa ọmọ ní ṣe nǹkan tí ọlọ́run fẹ́ torí pé ní ẹni tó darúgbó ọ̀sán àtòrò náà ló ń lọ lórí ẹ̀ ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n akọrin nílẹ̀ ìjẹ̀bù lẹ́yìn àwọn nǹkan tuntun méjì ẹgbẹ́ ìbálẹ̀ ní ọ̀túnlọ́kún ní ọjọ́ yọ. nílẹ̀ ìjẹ̀bù lẹ́yìn ìgbà ọ̀sán láyà nígbà tó mẹ́lẹ́ ní bá jẹ gàba lórí aláàjẹ̀ bí ní lórí tuntun kan nǹkan tuntun méjì àwọn tuntun lórí dojoojúmọ́ àwọn lọ́wọ́ pọ̀ lórí tuntun kan àdùnnẹ̀yà òmìnira tó tọ́ yẹ kó padà dé tó dégé ni tó gbó láti gbé bí wọn. ẹgbẹ́ ó jẹ́ tuntun náà wà ní ọ̀sán lọ òru lọ ọ̀sán lọ òru àwọn olùkọ́ ní ojúmọ́ lórí ọmọ tuntun kẹ́lẹ́ ọmọ padà dé tó padà dé gbó ojú. àdúgbò sáà tó lójú lọ ẹgbẹ́ tó sọ àdúgbò káṣọ ìtàkì ó sáà ń ní inú rẹ̀ ní kí àwọn ayé káwọn ẹ̀yìn káwọn bá ti tẹ̀lé àyè. náà ọlọ́run àkọ́kọ́ náà wá sàálà látara tó jẹ́ káwọn pàtàkì àkókò ẹ̀yìn tí ó fi àwọn àtìkò bóra nínú àlùkùránì tó pọ̀ nínú ẹ̀rọ wà láàfin. ẹjọ́ ló bá ti nǹkan bóra nínú ìrìn tó dá tó fẹ́ káwọn pàtàkì nǹkan ọlọ́run ti àlàáfin ìbóra sáńpẹ̀ ní ìgbà lọ́wọ́ ní àlàáfin alẹ́ wípé àsìkò rọ̀lẹ́ ọ̀ gbogbo àsìkò ìjà wá ní àwọn àsìkò kan pàtó gan búra ó ti wà lẹ́yìn ọlọ́pàá nípa bàbá ìbúra ó fi wàdóhà ó fi yá nípa ó fi búra wàlúfáyé ó fi àlùfáyé ìjà búra kárìkà ọ̀gbọ́n ní ìdíkà àsìkò tó wọ́n ní bàbá ó fi àsára sí ẹ̀yìn wọ́n ní àwọn ẹlòmíín wà nínú àwọn ìwà nínú òkùnkùn. من إلا من استغل وقته في الإيمان وعمل الصالحات ìgbàdé fẹ́ sọ àwọn nǹkan tí tó láti là á fi kó fi nípa àwọn ìwà ní òkú àyàfẹ́ tó bá láti kó rẹ̀ ibi iṣẹ́ ìgbàgbọ́ ibi iṣẹ́ olóore. ẹ̀rọ ní àdéhùn ìdúnmọ̀ àbá àtúntà àkọjá ìsìlámù wọ̀nyẹ̀ tàbí kòkò ìkàtí yẹn sábẹ̀ là ń tẹ̀lé ní ìmọ̀ ìjẹ́ra wọn. wọ́n ti mú àyè sẹ́lẹ̀ àbá àfáàmì àwọn èdè àbúrò ní fámìlì ìmọ̀ méjì. wọ́n ní àlùbúgbùdù yẹ pé àsìkò ti jẹ yẹn lọ́jà yẹn lẹ́yìn kéèyàn jẹjà o àsìkò wa jẹ àwọn ìjẹ́ra ìjẹ́wáyé nínú ìtumọ̀ yẹn ni pé kẹ́yẹ̀ ra nǹkan ní dọ́kù dọ́kù dọ́kù oye tí oyè fúnra rẹ̀ sí àkóró ètò owó alẹ́ nìyẹn lọ sí owó lòlù. Fàdùnkọ́ àbàdà ẹni tí a tó lálàáfíà pàtàkì ọ̀gá nínú àṣìgá àlè àkókò ó lálàáfíà orí kanu ẹlẹ́ẹ̀kejì pàpà ọ̀gá ó tó ráyè nínú àṣìgá àlè àkókò fún òbí àwọn iṣẹ́ tí mo ń kọ́ nínú ilé ìjẹ́ pé yọrù láyé ọgbà gáàdì sí bẹ́ẹ̀ wá fún ọ kọ́mọ tẹ̀lé kọ́ láyé rárá. alẹ́ni tí ó bá rí àyè tí mo ṣẹ́gun ìṣúná rẹ̀ tó fi lálàáfíà wọ̀là kò yá sábẹ́ lè sọ láàyè àkàrà tẹ̀. kò wá gbìyànjú láti fẹ́ bó lọ́rùn òun ó ti ta ẹtí ìtọ́nà ẹni tí ó fi ní ìtúmbáyé tó sì lálàáfíà.

àlàáfíà tọ́nà ń fún wọn ìráyè tọ́nà ń fún wọn wọ́n yẹ ìlú síbi tó dáa bá mi yọkùn fún rẹ wọ́n kò jẹ́ ìlú àmìhà wọ́n kò síbi tó yẹ ẹja ìgbà lágbègbè àwọn ẹjọ́ ta ní òfin ní wọn ìjọ ọ̀la yẹn lọ́sẹ̀ bàbá ìjọ kí ìjọ sunday náà làgbo lórí náà lọ náà lọ náà lọ kílọ̀bù lọ ní ọtí torí kọ́ ní kíni mo ráyè ìjọ lẹ́yìn bá ráyè wọn lòdì tó dà àwọn tó wọ́n ráyè lọ bẹ̀rẹ̀ ìdẹ́ra ti fún àpòwọ́ kílẹ̀ ní ọlọ́láfíà ẹ̀kọ́wé ìdẹ́ra ìyẹn làwọn ẹlẹ́kọ̀ọ́ náà yẹ àtúntà ìyẹn ráyè yìí ẹ̀yà gbéra ẹ̀lẹ́kọ̀ọ́ kíkẹ́ bàbá tó wọlé pé ẹni tó bẹ́ẹ̀ rẹ̀ pé à ìjọba aráyè lọ. fàyẹ̀sìnì kúlù wa kò ní ṣe àkìlẹ̀ wà báàlà ẹni olè ní ìtọ́nà wọn fún àìsí wa di aburú fáwọn èèyàn àlàáfíà tọ́lọ̀ fún ẹgbẹ́ mi tọ́lọ̀ fún mi ti fún ìdá yóò jẹ́ ẹjọ́ rẹ̀ wájú ọlọ́run ẹ̀rọ ti aburú fún mi. àyè tó ní pé kó lo àyè láti ṣe tọ́lọ̀ olè ti tètè sùn. فلأنه صرف كل ولأنه صرف كل واحد منهما في محله فكان خيرا له أي خير ẹni ká ipá lò síbi tó dáa ní orí ní ìbàjẹ́ fún ọdún orí tó pọ̀ àlejò àwọn ọmọdé tó máa ń wọ́n fún àdéhìí kan sí àlejòrò kìrìmí ti gbà wá àdéhìí àlùbáwùsà àlejò náà ala àrùbá. ani ní ẹsẹ̀ yẹn látàkó olùkọ́dá mọ́ àwọn èèyàn àtàyè àrùbá lọ́jọ́ pé dàlùkìyàmọ̀ ẹsẹ̀ yóò dúró wájú ọlọ́run yóò àwọn ẹjọ́ mẹ́rin kan ẹnjì láwọn nǹkan mẹ́rin kan tuntun lè kọjá wọn kọ fún pé àmì ìmúre ọjọ́ ayé rẹ ọlọ́jẹ́ mi wá ọlọ́jẹ́ mi gbogbo owó ní ìgbò lọ́nà ìyẹn ẹ̀. ويبدو بما أقناه ọlọ́ ẹ̀kí ẹ̀ ọlọ́ ẹ̀kí ẹ̀ tọ́jú ẹ̀kí ẹ̀ níbo lọ lò ó sí. wà á ń ṣàbáàlì wọ́n ní pàtíkúlá lè àsìkò ọ̀dọ́ tẹ àwa yìí ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ tẹ̀lé àwọn yìí tẹ̀lé ní àyíṣẹ́ tẹ̀lé kó ṣe kí ní àǹkóra wa síta. èsìkò ọ̀dọ́ káàkiri wọ́n bí kí ní àbúláwò níbo ló ń sí ẹgbẹ̀rún kọ́tà burú bá ṣẹ̀ láwùjọ àbí wọ́tá yẹn ló ń gbé ọ̀pá àti ẹgbẹ́ àbá arúgbó lọ wálé àwọn ọ̀dọ́ mẹ́rin wọ́n di pé ìgbọ̀ọ̀dọ́ ẹ̀ ti lọ rẹ̀ ṣe wà á ní mẹ́rin owó property ta kójọ nǹkan méjì náà lè rìn pàṣẹ min ayi bẹ kí kasa ma yẹn ní ibi tẹ́lẹ̀ lè sọ ọ́ fẹ́ẹ́ ọ̀nà aráàmù ní pé rówó. wọ́n ti pé owó ẹ̀kọ́ ló ti rí wà fún ìmọ̀ ìrọ̀rùn papọ̀ tó bá páàkì yẹ níbo lọ wá lọ sí. ẹlòmí méjì ló fẹ́ lè ayẹ tó tẹ́lẹ̀ ta lọ sí ilé ibi títí rówó ò dáa ibi títí ó dé lẹ́gbẹ̀ẹ́ kò tó bá mú. Oye ìlú tẹ̀lé. Ẹlòmí méjì ló ní rówó dáa gbọ́dọ̀ ní mẹ́rin ní ìjọba ìtẹ́ ẹ̀ka ni pé ibi títí lówó ò da ṣùgbọ́n lẹ́ni ló ní kíni ló da àwọn ìbílẹ̀ pé ni ẹ abálówó aráàmù káàdì bí kọ́mẹ́ṣáláṣí ìyẹn ò lọ lèlè wà sí láti fúnfún mọ̀lẹ́gáàlà kọ́ ìdá àwọn àfáàmù ìyẹn bẹ́ẹ̀ ti ṣe gbé wá mi ìyẹn pé ní ìsìtọ́ lòdì pé ìdájọ́ ń tọ́ fẹ́ ń ṣe ẹ̀rí ìdájọ́ náà gbọ́dọ̀ wà fún un náà tí ìdájọ́ ń tọ́ fẹ́ ṣe bá da ní ìtọ́tọ̀ níbẹ̀ náà gbọ́dọ̀ da ọ̀rẹ́ tó ní kọ́ fẹ́ kọ́ fẹ́ náà ní kọ́ máa jalè. wọ́n béèrè ìtàkùn owó ìbùdánù ẹlẹ́kẹ̀rin wà ní ìlú ìmọ̀ta nǹkan wọ́n béèrè ìmọ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ rẹ̀ lọ́jọ́ ìpínlẹ̀ àlùfíàmù ní kàlùkọ́yà sí ìkẹrà rẹ̀ bá pàdé lọ sàkókò ọjọ́ orí wa. ẹnu tó ti di olóore kẹlẹ pàtó nínú ti ń dàgbà lọ. ṣètọ́nù tó dúró ẹ̀sán ẹ̀fọ́ máa bá wa bẹ náà ẹ̀fọ́ máa bá wa bẹ náà náà. bíjọ́ wo àgbọ̀dọ̀ sí èdè ara wa pápájùlẹ̀ ń tọ́jọ́ máa kẹ́kọ̀ọ́ ká lo àsìkò wa láti fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Ọ̀kọ́dà fún ìjàmọ́ àkọ́ ṣùgbọ́n ọba ọba àlá. Ibú ìjàmọ́ ni Yorùbá lè kọ́ lulẹ̀ ẹ̀yìn ṣàbáàbà ó. Wà àwòkọ́ta ọmọ yìí lè fà ọ̀dọ́ tí kò gbọdọ̀ lo ọ̀dọ́ rẹ̀. àti ogun ọjọ́ ayé lè pàṣẹ láti wá mọ̀ wàlá ayé ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ìdá ìṣẹ̀kùn èkó ìyẹn pé àápàdà máa ṣe báyìí mọ̀jẹ̀ kó tẹ̀ ẹ́ jẹ ìyẹn máa ń pẹ̀lẹ̀ àwọn ló padà wọn ìgbẹ́ sábà bá àdúrà fọlọ́ fi rọ̀ wá lọ́rùn wọ́n jẹ́ kí nǹkan bẹ́ẹ̀ tẹ̀ ẹ́ jẹ wàtà àmì àdúgbò ọmọ ọrùn bàbá àti fàyín nà fún bàbá àti sàǹkọ́ni gbogbo awa kọ̀ọ̀kan tó ń lọ ní ọjọ́ orí ọmọ nìyẹn nínú àwọn karakitaristiki àsìkò ni pé kò sí dá padà mọ́. ètò bá ti lọ lọ́jọ́ ọmọ orí onílé-gíní kò sì lọ lẹ́nu. ẹni torí pé ilé ìjọba lọ́jọ́ ọmọ orí ọmọ ènìyàn là bàdà làláha wàlà ìwádà àyàhà kò sí rìpléǹtì mọ́ onílọ fáínàlì náà ẹjẹ́ adápadà sílẹ̀ ẹ̀rù. ìkan nínú afọ́nimọ́ni aláàlá ìta ṣàbá léyàtọ̀ nínú ìyàwó mọ́ni àwọn ọmọ ìṣe ìgbà tó darúgbó ọmọ ìṣe sígbà ìwé mi yìí náà ṣe tó lè wé àtẹ́bàṣẹ́bà ọmọ ìṣe sígbà ìwé mi tí ò lè padà mọ́ ni ó fi lọ owó ìmọ̀ràn fa aláàlú máa ṣe é kí n fi ti wú sọ mí dà tí mo ti wá gbó báyìí ẹ̀ bàbá ìṣe kan gbà àgbàtà wà lọ́dọ̀ ìdí ògbọ̀n fa wà bẹ́ẹ̀ ni kò lè dé kí ni kò lè padà mọ́ ẹ̀rẹ́ lómi ìfi ìbàdàn ìtọ́ nǹkan yẹn ló tó bóra láwọn obìnrin gbogbo ẹ̀sán tó bá wù ú lòdì pé ìyá àfẹ́ kẹ́sẹ̀ sọ ni ẹni tẹ́gírí ẹni darúgbó kò lè padà mọ́ nínú kí ẹ̀rọ ká ọmọ ìṣó kí mi náà wà padà síbẹ̀ kí mi náà wà padà síbẹ̀ kò ṣeé ṣe mọ́ mọ̀tọ́lọ́ bá fi dáadáa kan rọ̀ lọ́rùn wa látọ̀dọ̀ níbi lè wọn bẹ́nẹ́fìtì ẹ̀lẹ́ tó bá tó dàgbà. ìyẹn ló pàtẹ́ pé ìjọ ọ̀dọ́ wa kà àgbọ̀dọ̀ ìṣeré اليوم بن جوزي رحمه الله تعالى أن ينبغي للإنسان أن يكون مليا أن يعرف شرف ظلمه kó mọ iyì pásìkò ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọmọ iyì pásìkò ní ẹnìmọ́ kí máa gba àdúgbò láì ní ìwé pé tí mo benefit àbí benefit àkókò ní ọ̀nà bẹ́ẹ̀ tó máa lọ lọ́wọ́ ìgbésẹ̀ àwọn oṣù márùn-ún tó jẹ́ ní kẹ́kẹ́ kékeré ṣe olóore ìbàdàn ní àbí mẹ́rìndínlẹ́ kò léwu pọ̀ dípò wọ́n yẹ ká mọ ibi àsìkò wà kọ́mọ̀lá wá sùn kéèyàn mọ ibi àsìkò ìgbà tó mú àtàkùkọ rẹ̀ wà láàyè lọ́yẹ̀ òmìnir wùlá lọ́gbà mọ̀ lẹ́yìn ìkórùbà wọ́n ní wọ́n jẹ́ kí mómẹ́ǹtì kan lọ nínú rẹ̀ láì ṣe kíni láì ṣe súnmọ́ náà ní ẹlẹ́ ìdòkó ti di ayò láti di aago méjì ọ̀sán ẹ̀fẹ́ bá tẹ́ ń bá ìyá ẹni tó bá ń sọ̀rọ̀ tí bá ń kírun ẹ́ bàbá bóyá ọjọ́ orí tí wá kéré látàyè ìjọ wa dàbí ẹ̀yìn lè dìde ní ojú mo fún yàn mọ́lẹ̀ kódà àwọn eré tó lágbára bí a ń gbá bọ́ọ̀lù ìgbà tó bá tẹ̀ rẹ́ ọ́ níbi ọkùnrin ìbọ́tá yòó di atasi di atasi ló eléyìí lé tó bá ti bọ́ yẹn la tó tẹ̀lé lè wọ́n lo five hours fún wọn bẹ́ẹ̀ bìtìkẹ́ ló ń sọ ìfẹ́ ìdààmú kòkò. bàbá ìgbóngbó ẹ bá lọ sí tí o bá sáyọ ọlọ́pọ̀ mọ́ gbogbo olúlo náà ti rọ́pò rẹ̀ ìlú kẹ̀kẹ́ náà ní ẹ̀jẹ̀ abáríkà kẹsí ẹlú yẹ kó wà sí kẹ́ ní ti tó àti kẹ́ ní ti ẹlú tó lóò lóò ní mẹ́sì wọ́n mẹ́ bàbá mi tó bá tó kó tì àbí ya ni ó lè kọ́kùrọ̀ àti ìlú tó lówó ìdá tó ó jẹ́ kí láti ní ọdún mẹ́wàá ti ṣe ẹni bá mọ ìyá àsìkò tí ìkẹkẹ bá mọ fún kí máa ń ṣe tí ìbá ti kékeré ní fún ẹbùn ni. láwùjọ ẹjẹ mọ sábà lọ àsìkò tó program pé irú òní friday òun wà lálùkọ múlò dọ̀ fún wa ti mọ́lẹ̀ yóò mọ kára ní sí nǹkan tí ìbá ṣe ti bọ́. ìgbẹ́ni mi ò lè ta da ẹlòmíràn owó bọ́ọ̀lù ní ẹ̀rí kátó máa tẹ́ bá jẹ ọmọ rẹ̀ káàkiri láì ní sáǹfà ní ní jẹ. wọ́n ní ó yẹ kéèyàn mọ pàtàkì àsìkò kó má jẹ́ kí ìkẹjọ bọ́ láì ní súnmọ́ náà wàlúkọ́ bí mo lè áfúrọ́lá pàlú áfúrọ́lá mi lè kó lè wà láàmì kó wá ní ọ̀nà tó fi máa gbé àwọn tó bá máa ṣe kó máa gbé yẹ̀wò ìwò ló lọ́lá tó yẹ kí n ṣe lásìkò òní kó ti síwájú ẹlòmínà ló ń fẹ́ lo àsìkò ṣùgbọ́n ètò ìlọ́tù kò lọ́lá tó ń tó ń fi ilé kí òṣèlú ìyẹn tó máa ń wò ó pé èwo ló yẹ kí n ti síwájú wọ́tàkùn lè yẹ́wù ìlẹ̀kẹ́yìn kọ̀ ìmọ̀tán ìlẹ́yìn tuntun wọn. wọ́n náà níyàn pa abẹ́ ṣe dáadáa ọmọ èèyàn ní ó yẹ káde yẹn kó dúró kí ọ̀nẹ́ máa wọ̀ ẹlòmíín láníyàn dáadáa ṣùgbọ́n kò lè fàtìkọ ẹlẹ̀ ẹ̀rí ẹlòmíín náà wà ní báyìí sáré àpò ìfúnmọ́ wà wà lẹ́sìn kọ́nà òkú sáré tó ẹ̀mí wà tó jáde lálẹ́ mọ́ lọ́dún kan á kò kódà tó jẹ́ pé iṣẹ́ olórí lẹ́nu bàbá yìí kan ó lè mọ́ ìlọ́lá tó irun tó fi lẹ̀ tí ò fẹ́ ṣe. ẹni àníyàn agbọ́dọ̀ gbó lórí dáadáa mọ́ wúwa nìgbé ìkùtù rẹ̀ láì ní pàtẹ́yìn. bímọ yóò ṣe àyè olùbádá yá àyè àyè olùbádá mílẹ̀ láàmú. láì ní pàtẹ́yìn tó àyè pé ara yóò padà kagara àníyàn lè dà ìgbọ́dọ̀ bá lè fún ara rẹ̀ lókun kọ́ lè fún nǹkan ìtọ̀ọ̀ní náà ní ẹ̀dáadáa náà tọ̀ọ̀ní àtúnṣe. ìkànnì àwọn akọni ibùdó òbẹ́ra ló ní wàlúwà tó àwọn pàtó máa ń ní òde nínú nǹkan tó yẹ ó ní tó ní value tó yẹ kọ́ protect kọ́ sọ́ làtìkọ́ ẹ wà àwọn ẹni ìṣíwájú ọ̀rẹ́ bá ti kọ́ wọn ṣeré o wọ́n ní kanáà rẹ̀ ti tiwájú ló ń kọ́mọ̀ ẹ̀ka pàdé ẹ̀ lọ́nà ẹ̀gbẹ́ wọlé mo bá lọ́kọ̀ ká bọ̀dá tí mo tẹ̀ bẹ́ẹ̀ ní àbí àbúké náà mo tẹ̀ bẹ́ẹ̀ ní pípẹ́ ẹ̀dá kò kò ní pẹ́ já sáré yẹn yú ẹ̀ pé ẹ pàdé ní mọ́tò tí wọ́n ti fi mi tó lọ ẹni máa ní pàdé ìkànnì náà rẹ̀ ní ìṣíwájú nígbà tí ń lọ kọ́mọ̀ nǹkan ká pàdé àkùtì lọ́rọ̀ kẹta lọ́tún lè rí imú dúró tó ọba tó yẹ lọ́nà tó mẹ́lẹ̀ ìlọ́gbọ́ ọ̀lẹ́lẹ́dẹ́ ọ̀lẹ́lẹ́dẹ́ mú torí bí kápúlìtì àdúgbò ẹ̀ ẹ̀mẹ́ ìlú tó ń lọ́kọ̀ àdúgbò tó pàdé nìkan lọ́nà ó sì lè sọ̀rọ̀ nígbà wọn bọ̀ nínú ọ̀rọ̀ pẹ̀sẹ̀ wà ní mo fẹ́ rí ibù bẹ́ẹ̀ jọ sọ mẹ́lẹ̀ wọ́n lè dúró ten minutes twenty minutes thirty minutes tó o lè padà wá tó fẹ́ ah, wọ́n ti fẹ́ parí tẹ́lẹ̀ débẹ̀ mọ́ba tó tún padà àdúgbò jọ́ wọn lọ́wọ́ àwọn ilé ìṣíwájú wa wọ́n ká àsìkò fún gbọ́n nínú tí wọ́n ti ṣeré ni bàbá yìí nínú tó yẹ kí yẹ sàkó ní tẹ̀lé àsìkò ẹ̀ wà àrọ́bù àlàmọ́ àlékà yẹ̀lé ìwọ̀n ṣùgbọ́n òun náà bóde bóde ní báyìí tó yẹ é mo rí pé ó yára láti bọ́ fún yẹn tó yẹ bá lákò ní ká àsìkò torí pé ẹni yẹn máa ń ṣèṣì ra rẹ̀ tí mo ń kúrò rẹ̀ kó ó yẹ òní ìkíkẹ́ ni mo ṣe ìṣe lórí kan kí ẹni ìwé kálukú òyìnbá rẹ̀ wò á tó ti wọ́n má ti wọ́n lọ bẹ́ẹ̀ àti tó bá yẹ ọ̀rọ̀ ayé rẹ̀ wò pé kò ní nínú mo pa iṣẹ́ tí mo ń ṣe ẹ̀rí nífẹ̀ẹ́ táyé ni o nínú mo ṣe yóò rẹ̀ yẹra rẹ̀ ìyẹn tó bọ́tẹ̀ ẹ̀jọ́ kì í kọ́ èmi ta kí n ṣe. àmì àtúbàbí ìrẹ́ mi wá ẹni nínú tí èyí lè fi yá àtúntò ẹ̀kọ́ ó ní ìṣe àlùmọ́ọ́mù ìjàmọ́ àtọ pé àyìnbó kọ́sìmọ̀ àwòkọ́sà lẹ́yìn ìwà nàárì ẹgbẹ́ ọ̀sán àtòrú ẹ̀pìn ní bọ́mọ̀ fífi wàyẹ̀ tẹ́lẹ̀ ìmọ̀ bá fi àmì ìfọmọ̀ rẹ̀ ẹ̀rì. bákan náà àwọn nǹkan tí ó wà lọ́jọ́ orí ẹ̀sìn nínú ó gbìyànjú láti lòdì tó dá. bákan náà àdùn à ìyẹn tó máa ń ṣàdúrà. anna allah àti ńlá yẹ̀rù tó kún un nà ṣáàpọ̀ ìdí ìwọ tó rí àsìkò lọ pé èyí tó bẹ lọ́n ọlọ́run bá ń falù bá rí kàtàkùkù mi èyí ló pàṣẹ àtàwọn sọ ìfẹsẹ̀ àwọn ẹni síwájú tó wọn sọ biography àtàkùn ẹni ọlọ́run falù bá rí kàtàkùkù mi. ẹ máa wò ká ah, alimọ́mù lápòkiri ẹ̀dì alimọ́mù záàbí fún ẹni tó fúyàrá àwọn ìlúbalá tí ó bá tó gbogbo wọ́n lù débẹ̀ látọ̀kọ̀ yóò gbà tó bá ìsinmi. wúwo bẹ́ẹ̀ ìsinmi lò ó sẹ́yìn olóṣù yìí àkọ́kọ́ ní búùkù ti púpọ̀ èyí jọ kò ṣe wàhálà kò sí láìpẹ́ ìjọ tó wà lóṣù tó sáwọn o ilé ìlọ láti fi ti kánò lápò lọ Ghana bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti kó ìmọ̀ jọ kò sí pépà tó ń tẹ o ìfẹ́ bá pè ní tíra tó bá ṣe ń gbà ní ìwọ́n náà ṣe kiri lọ́ fọwọ́ kọ́. ọlọ́run pàtó bá rí kàtà ọ̀rọ̀ yìí àdìmọ́lù ìbúrú jẹ́ ìdí sọ́bà yìí tí ìyàwó tó kọ́ ara wọn kọ́ tó bá bàrí sọ́bà ní ká mọ́wò ní àrùkáwò tẹ̀kú ni wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdìmọ́lù ìbúrú Hajar al-Asqalani kò níye fábù bá tún wá pọ̀ òjẹ́gẹ́ nínú ọmọ pàdé ọba àlú ní ìsìn náà ló ti ápùlà rẹ̀. ẹ bá wo gbogbo ọjọ́ orí wọn náà ó ní iye tán lọ. ìyẹn náà ló bá ní mùsùlùmí gbọdọ̀ máa ṣàdúrà pé ọlọ́run máa fàlùbáríkà sí àsìkò rẹ̀. ẹ̀ríṣẹ́ Mahmoud Adam Alèbí ó fi sí akọ̀ọ̀kan wọn fún abúlé òkan kú ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní Mọ́kà. ọmọ ìlú ní àyè wọn ti há ẹ wá wo ọjọ́ fún wa ní wọn fọ́. éèjì wọn ní wọn yá ti seventy four kìlọ̀ kẹ́jọ àti seventy sẹ́yìn mùsùlùmù lásán ní fọdùmí fọlù sọ̀tàlélà. bí kanáà máa lékè wọn ọ̀ka akẹ́yẹ̀ lórí ọdún òní ó lè sọ ẹ̀sán wọn ó bá sọ àwọn tí wọ́n ti sẹ́tún nẹ̀fáyì fọdùmí fọlù gbangba-gbangba ó wá sọ gbogbo ẹ̀ṣẹ́ mi náà pẹ̀lú kan mú sọlá àdé ó wá ní bàbá ní àlùfíà pé àwọn máa pẹ̀lú sọ́yìnbó àlùfíà ní gbogbo ọ̀nà kọ̀ọ̀kan ìyẹn pé gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan wọ́n ní orin fún tí ó sì less than one thousand ilé orin ẹ̀kọ́ lé orin two thousand plus four àkídà two thousand plus four sùúrù fíkì. orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwọn ọ̀gá mi lọ. ṣé lọ́lọ́run ti bá ti kò wọ́n ọlọ́run fa lùbáríkà bẹ́ẹ̀ ni sẹ́kùn náà sọ̀rọ̀ àlùbárí. àlèwé òmùtèmí nígbà wo bàbá òtẹ́mi náà ti àmọ́ ìgbẹ́ náà kọ́lọ́ tó fà ní bàtà bá tó wa tó rọ̀ bá tó wa ní nàṣà yẹ pé o kú ọ̀rọ̀ tó wa àtọ́jú kòkòrò fi tọ̀ á láti mọ̀ ẹ̀ṣẹ̀ dáadáa ìyẹn máa ń bẹ lọ́yìn inú yànnà ọ̀tọ̀ kẹ̀kẹ́ ọlọ́run fún mi lọ́wọ́ ọlọ́run jẹ́ kọ́lé mọ́ ẹlẹ́nìkan ọlọ́run fún àlùbáríkà bá tó omi ṣe lébi ṣe tiẹ̀ ni wọ́n lò lè láti pẹ́ pín pé ọlọ́run dákun àlùbáríkà dákun mi lóṣooṣù bí ìdíyàtọ̀ yìí kí wọ́n parí kùránì kan lóṣooṣù kí wọ́n parí kùránì méjì àdúgbò sọ́nàpù àti ojúra bí ní wọ́n jẹ́ àgbà yìí ẹ̀rẹ̀ jẹ́ olùsí lọ bẹ́ẹ̀ ẹ̀rọ gbọ́ pé mi ọ̀sán ọ̀sẹ̀ ní parí kùránì kọ̀ọ̀kan lẹ́yìn inú àwẹ̀ báyìí báyìí tẹ́lẹ̀ ìbàdàn ẹ̀yọ̀ kẹ́lẹ̀ lórí ká inú àwẹ̀ tó tún lọ́dún mi. àgọ́dọ̀ máa tẹ lọ́wọ́ kó fa àlùbáríkà sásìkò wa pàápàá jọ àtàjọ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nínú rẹ̀ ni kẹ̀ráàtù sálábí kẹ̀ráàtù síyárì sálà káka biography àwọn ẹni ìṣíwájú wa ẹgbẹ́ tó fẹ́ kọ́sì àwọn kan yẹ kó náà lẹ́gìnì kó owó náà ṣe láyé ànímọ́ bùkárí bá ń wá kúlù mi lásìkò ẹ̀jẹ̀ ábẹ́ni náà ti pẹ̀lú wà lápò ọ́nẹ́ nínú ẹ̀mọ́ wò pé ní inú àbá àtọ́tẹ̀ ẹ̀kú tó ti ju twenty years lọ ní bóyá ìlànà kọ́ ẹni àbá òkè ní gbogbo àsìkò lọ́wọ́ fi káǹfà ní fáwọn èèyàn ìfẹ́ ní ọjọ́ lọ́mọ ẹni pé àsìkò tán fóun pé lẹ́yìn irun ni o ẹ̀kọ́ tó ní mọ́ kọ́ èyí lẹ́yìn irun gbogbo tó lọ́fẹ́ mọ́ pé lẹ́yìn irun àìsẹ́ tó bá fẹ́ lọ ló bá fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àbá òkè ní kí ẹ̀mọ́ tí ó ṣe ẹ ọ wà kẹ́kọ̀ọ́ láàrin báwọn ẹrìbọ̀ láti fẹ́ṣẹ́ láti lọ lé láti pẹ̀ ẹ̀kọ́ tiẹ̀ níbi náà kò ṣe ṣe ẹ ti mọ ẹjọ́ mọ sán ẹ ti mọ ẹkọ lọ lórí ìrìn. rọ́ṣílọ́ọ̀lá ọ̀tàlá orí ìrìn lẹ́kọ́ tiẹ̀ tó bá ti mí ìtì ẹ̀kọ́ bá fẹ́ fún jẹ́ òní. dókítà tó ń bẹ́ẹ̀ tẹ̀ máa yẹ kó sáré tó lọ tó bá ti máa káfíìn ní títí káfíìn sábà ń lọlé orí ìrìn láti lè rà wájú rẹ̀ tó wọ́n sá káàkà fún àwọn ẹni ìṣíwájú wà ṣe ń fi hàn àwùkọ́ àti bó wọn ti lójú kòkòrò nípa àlùkò wọn. bákan náà sábà kúrò ìmọ̀ òkú tó tó jẹ́ kí yẹra kọ̀rọ̀ fún wọn lẹ́bi ikú pé ìdíkú bá mọ̀ dé kí ni mo sì mí lẹ̀. iṣẹ́ rẹ̀ mo sì ṣe àyíkéde láti omi bíbí dáadáa. wàá lọ sàyẹ̀ sọ̀rọ̀ làánà yìí torí pé gbogbo tẹ́tẹ̀ máa lè ṣe é ṣe mọ́ àyè mélòó mo ti gbà iṣẹ́ lóore mélòó mo èyí lè kọ̀ǹtínú láti máa ṣe dáadáa nǹkan bíi márùn mẹ́ta fún wa mú ìdáná lọ wáyé bẹ́ẹ̀ ọ̀tún ọ̀yà àlẹ́mọ́ lè tó dé pẹ̀lú ra wọn ìmọ̀ kàfà àwọn ẹni tó ti lọ bó lè ṣe ojú kòkòrò pa nínú àtúkọ wọn ìmọ̀ ẹ̀kọ́ bó láti mọ̀ ẹ̀kọ́ ìmọ̀ ẹlẹ́sìn ìmọ̀ ẹ̀ṣẹ̀ dùn á kọ́nà pápá lùbá àti àtúntò wa. bákan náà bàbá kúrò ìjánná ìrántí àlùjánná rà àlùjánná kọ́nà péde nǹkan dáadáa máa ní ìtura tí ó jẹ́ nǹkan ibùkán bó ti wá ní bàbá tó dáadáa wà á lè dùn kéèyàn wá mú ẹni pé wíwọ àlùjẹ́ náà wà dàràjà ti hà kéèyàn bá tó wọ̀ fóòtù ẹ̀ ló ṣe ga tó sábàbù ha àmàn sábàbí rẹ̀ iṣẹ́ mọ̀ ní ẹ̀jẹ̀ mọ́fàtí kò mìíràn rẹ̀ kéde kí ni kì í ṣiṣẹ́ ta ni ọmọ àlùjẹ́ náà kéka ló kún náwó láì ṣiṣẹ́ ìyẹn ń sanra rẹ̀ léwu. àwọn kamara àwọn ìlú àtúntì wa láti lásìkò wa ni. wọ́n ní ká òkọ́ ọ̀dùnmọ̀ dárọ̀ àwọn àtúntò kan àtàwọn ọmọ orí ìlà bá ti pátápá tó lẹ́yìn subhanallah lọ́dọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ kákéèsì ẹni kò dúró ìjìyà ìjìyà àwọn ìjìyà àti òdẹ́lẹ́ sí ẹni ló ń láì tó dàgbà wáyé lọ pẹ́pẹ́ ni ẹjọ́ mi rán fẹ́ kó dídà ni mo ráyè láti kòtò wáyé àwọn ìjìyà àti òdẹ́lẹ́ ní civilization tí ò wọ́n bá pè dúró tí ò tí ò ní tí ó pàtàkì ìmọ̀ ìmọ̀ ń jẹ́ kí àsìkò tọ́ léwu kó gbẹgbẹ́ kó rárí wàkùdúró náà àbáwo ooru tó lò lẹ́sẹ̀ tó bàtà bá pè kán kùdú nìyẹn pé tí ò bá lè pè lójúlówó tí ẹ̀ka bá máa sùn ooru tó bá dúdú tó nọ́mà lọ kò lẹ́sẹ̀ sí mọ́ni tó máa kẹ́kọ̀ọ́ bá ń sùn kò ní rí kẹfẹ́ kọ́ ẹlẹ́mìí ní ìlú ẹlẹ́mìí lè ṣe pé mẹ̀tọ́ ìdí máa gbé pẹ́lá ìwọ́kọ̀ mọ̀ ẹ̀kọ́ ni ọ̀dí sọ̀rọ̀ ẹ̀ ní ìmọ̀ tí wọ́n ti gbé pẹ́lá ìwọ́kọ̀ mọ̀ ẹ̀kọ́ ni bọ̀ tó bá gbé pẹ́lá kalẹ̀ ẹ̀ ní kò bá ní gbégi kò bá ní kùnà bẹ́ẹ̀ lọ́wọ́ àjù tẹ́jì rẹ̀ ó lè tẹ́jì lẹ́mọ́ ìjẹ̀kẹ́ ní mọ́tò alẹ́ ìlú yìí ó lè ní mẹ́tẹ̀ẹ́ ìgbà tó bá tilẹ̀ bá fẹ́ tí ò mo fẹ́ agbẹ́rẹ́ ẹ̀dùn fún oríṣiríṣi ẹni kó wá ka ẹ̀kọ́ yóò mọ̀ sí yorùbá wa lórí ìkàlà àbọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ tó bá kẹ́lẹ́ ojú mẹ́ta lórí gbogbo ẹ̀yẹ mẹ́ta sí wọ́n á sọ̀rọ̀ ilé ẹ̀fọ́ tó kọ̀rọ̀ kọ́mọ níbi kọ́mọ kakílẹ̀ lọ. àbí ẹni ò lè ka fẹ́ alẹ́ yìí àsìkò táwa àsìkò fẹ́ ká gbogbo nǹkan ní lẹ́tọ̀ pọ̀ ọ̀tún lé mú ní mọ̀kúmọ̀ yìí torí ìgbà ni yóò mú ìdá mi láyé tó tẹ̀lé rọrùn ọmọ gbọ́ ju kẹ́kẹ́ tó mọ sọ̀rọ̀ tí yóò tí yóò bá mọ́ ẹ̀ nípa ọmọ báyìí tó gbọ́n ọ̀rọ̀ kan àti yóò ètò ìkọjá rà àbá àbíjá ẹ̀ báyìí ẹ̀fẹ́ fàájì díẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ látago méjì ọlọ́tún ẹ áfírí ẹtún padà síbẹ̀ ìyẹn ti ń kọjá tuntun padà ká ìlú ọ̀rọ̀ lọ́gbẹ́ gbogbo gbogbo ayé ẹ̀kọ́ yìí. wàhùn dúró lè ká ọmọ akẹ́kọ̀ọ́ tó gbọdọ̀ sá fún iṣẹ́ tí òkú tẹ́tẹ́ iṣẹ́ tí fi ń jẹun ó ti sẹ̀yìn tó ná mà ká yẹ kí n tó fi ṣẹ́ka tó ti mọ lọ lálẹ́ báyìí lẹ́yìn àti ẹlòmíì làǹkà mí bọ́ra rẹ̀ lọ́rùn tí òbí jẹ́ kórè dáadáa ṣe kátó o ti láago mi nítorí olórí àgbo kẹtùmí ìjáde sí gbẹngbẹ ẹ bàbá kẹtùmí ẹ̀rí àmọ́ kẹtù tó ní ìgbọ́dọ̀ bá làwọn rẹ̀ lọ́rùn jù tó tó mọ̀ kó wà lára ẹ̀mí kò ní ráyè gbẹgbẹ́ mi kò ní ráyè kẹ́kọ̀ọ́. àwòkọ́ tó kù dàrú wàyó kù bá mò dìrù bá ẹni àwọn àsìkò tí àwọn èèyàn ń gbé ti kọ́ àtọ́fẹ̀wé ìta àsìkò yẹn àsìkò yẹn ń jẹ wọn lọ́jà ni ìyẹn pé àwọn ètò wọn àrí àǹfààní kàkàṣe ń bẹ̀ àbáwá sàdúrà pé Allahumma a'inna ala dhikrika wa shukrika wa husni ibadatik kọ́lọ̀kọ́lọ̀ wà lọ́wọ́ láti mọ ẹrẹ́ ti ọlọ́run kọ́lọ̀ wà lọ́wọ́ láti lè dúpẹ́ fọ́lọ̀ arantáàbù dúpẹ́ fọ́lọ̀ náà ní ká lo àsìkò wa síbi tí ó dà àwọn nǹkan wọ̀nyí ká sí àwọn nǹkan báyìí ní oríṣi àsìkò tá a kà yìí ó ṣe pàtàkì ká sí òun ní nínú rẹ̀ ní àyàwó àìmọ̀ wá yẹ káàkiri mọ́ rẹ̀ káàkiri bá kólé àbújá bẹ́ẹ̀ ó lè gbogbo sẹ́ńdì ẹ̀ ẹlòmídìí òfin wá lọ́kọ̀ yẹn àjọ sẹ́ńdì rẹ̀ ti lè lówó ilé ìlọ́yìn rẹ̀ náà tẹ́ bàjẹ́ tó bá ní gbogbo ẹ̀ tán oníláyè ti àrùn ṣe lórí nínú rẹ̀ tó ní ó àfojú ilé ẹ̀ka tó ń rún àfojú ọ̀rọ̀ àfojú ọ̀rọ̀ tí ó pàtàkì hmm? al'amal àwọn ẹṣẹ́ ẹ̀rì ọdún ìjẹ́tọ́ ní ilé àwọn kẹfí ọmọ ìfọ̀bá ìfọ̀dá ní àkàbà àwọn ẹ̀yẹ káfí kó mẹ́bà ẹ̀lùmí ó dòrú tó yẹ kó ní ọlọ́gá ara rẹ̀ àkàràkà ní ilẹ̀ ẹ̀lẹ̀ tó káàkiri ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ lójú kòkòrò fún àsìkò rẹ̀ bákan náà ìmọ̀nà sí àti àbájọ fún wa ní alìsìmọ́m ìlọ́gàfẹ́lá àrọ̀bíyà ọmọ akẹ́kọ̀ọ́ lákòólé kan ìgbé lárúbáwá bàbá àkókòmínà ìlọ́gàfẹ́lá àrọ̀bíyà ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ kọ́ nínú èdè lárúbáwá máa yẹ sẹ̀kí òbíhi máa yẹ sẹ̀kí òbíhi ìbánà ìyẹn tó ọkọ̀ tí ó jẹ káwọn tẹ̀ náà dúró ọmọ sáà ọjọ́ kí ọmọ tó máa wọn ọ̀rọ̀ kẹ́tíkejì ẹ̀rí lápájúlẹ̀ tí ń lọ ní ẹ̀fún ọ̀lẹ́ ike sojú kòkòrò èdè lágbáwá torí pé nítorí ọ̀fẹ́ kọ́ èdè tó ti kọ́ mi bí ẹni tí ń kàwé tó ní kò ní ẹgbẹ́ tí kí ni ọmọ tí èèmọ̀ ń yí nǹkan ó dàbí mi lọ́wọ́ fún àti èsì àwọn onípọ̀npá létí tí ò yé kéwú kọ́ tó wá dáa sọ́rọ̀ pé èdè lásán ní lárúbáwá ìdíjáde wọn sọ èdè lásán ní gbogbo ẹgbẹ́ tẹ̀lé tẹ̀lé èdè lásán mẹ́ka kan tó fà á lọ́la ọ̀rọ̀ sọ́kùsọ ẹni tó jẹ́ sọ́ọ́ nípìnlẹ̀ ẹ̀yìn wọn gbọ́dọ̀ gbìyànjú èdè lárúbáwá eléyìí jẹ́ nàìjíríà fún àwọn tá a fún nàìjíríà wal jamaa ẹlẹ́wìn lè délé ní ọ̀rọ̀ méjì nìkan méjì pípa àwọn ènìyàn bá bá tó kò bá jẹ́ nínú lárúbọ́ lé ilé ẹ̀kọ́ ẹtọ́ bá jẹ́ máa kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tó ojú kòkòrò èdè lárúbáwá tí ó fi jẹ́ tèmi dáadáa torí pé àìpẹ́ lábáyé yóò ṣe ké ń fò náà wọ́n ní alógàtòlà ọ̀rọ̀ bí ìyá tó lógàtòlà fọ̀ hàn ìdí òpá mẹ́tẹ́lì kọ̀ọ̀tàn wa náà ní pé èdè lárúbáwá wọn èdè alùpùpù tí ìbá tú Quran pẹ̀lú èdè ìyíkéyìí èdè òyìnbó ni English ni ọ̀rọ̀ òkè ọ̀nà òyìnbó Yorùbá ni àbí àwọn èdè míì tí yẹn bá wọn ka ń tán sí yẹn kí ni yẹn kà yẹn lọ́wọ́ Quran Yorùbá kí yẹn bá ń kà kí ni yẹn kà ẹ́ àtọ̀rọ̀ ni wọ́n tún kúrò àti yorùbá ń sàbó yìnbó abáǹkà tí là ń kà ẹ́ yorùbá ìtumọ̀ kùránì là ń kà wọn náà ká kùránì o ìyẹn ló bàbá ẹgbẹ́ ní òsì ń dánlé ní sí kùránì kó dàtẹ̀ sírì tó yẹ pé lágbá mi náà fi tú kí èsì kùránì gẹ́gẹ́ tí yẹn bá kà kó ka kùránì. àbíkọ́jẹ́ kùránì lẹ́nu àkà òmìnira lárúbáwá ọba ní alihamudulilá ọmọládá fún ọtúnmí ọpẹ́ ní fọ́lọ́ sẹ́yìn ní ládá ọpẹ́ ní fọ́lọ́ ọba gbogbo ayé sẹ́yìn ní ládá tó bá kàwé ẹ sọ̀rọ̀ àkùrẹ́ á ní ládá ó ní ládá torí pé ń gbọ́ ọ̀rọ̀ kàlíyé ọ̀rọ̀ náà ṣùgbọ́n ládá ò ládá ojú ibi táà ní pé yé báyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ tó kura á lè lè ká direct ara fi kàn á fún padà mẹ́wàá. ọlọ́ni nínú ẹ̀jẹ̀ àná òkòrò ánà ní àròbí ya àwọn láti kura lè lè lè lárúbáwá làánà fún fàákìlú. bákan náà ọlọ́ni kòrò ánà ní bẹ́ẹ̀ àròbí ya ní bẹ́ẹ̀ rọ̀ bẹ̀ ẹ̀wà yìí. kòrò ánì ìdè lárúbáwá ló fi wá ìdè tó pé tí alimọ́ ìbùnú sẹ́yìn yẹn lọ́jọ́ káàdà sọ́là ìyẹn ló fàtà ìlú ìlú àjọkẹ́ yẹn ẹ̀rọ ìtura ìsàlà sí ẹ̀ ó máa ń fọ́ ní kíyẹn àwọn bá ń pè sọ́là kan ní ìtumọ̀ ní ẹ̀sọ́ sọ́là ìbùnú sẹ́yìn yẹn ló sọ wàkàánà sọ́là ọláwọn ẹni tó ti síwájú ẹ̀rọ tó ní ìbá ti nítorí wàkàánà sọ́là tí ipa rí sọ́nà ọ̀tọ́ àmì ẹ̀dọ̀ sọ́lápà ni ẹnìkan wà délé ní ẹ Muhammadu bin Abdul Wahab ló dá sọ́là fíyà ní ọ̀rọ̀ pẹ́ẹ́lẹ́ kí ilé dá ìyẹn tó bá tó abẹ́rẹ́ sàlàfíà ní sínú ẹ̀kọ́ jáde àti wà sáwọ́dẹ́ sàlàfíà lẹ̀. Àlébì mi, torí ẹ̀fà mi ní àtẹ̀lé. Àlébì mi ṣe ní ẹni àwọn ẹni ìṣíwájú. Yóò àdìbò ní àwùdáàdà wọn àdàdà. Tọ́mọ bá tó mi sékì. Nílé èdè lábọ́ ọmọ ẹ̀lú lọ́wọ́ tó ń kọ́ lóyìnbó ni ẹ̀rọ àti kóyìnbó léyà tó yẹ bá ti ń ṣètò òṣìṣú kóyìnbó lójú wọn tó bẹ́yẹn. aláwọn sọ́lá tó mọ ọba tó ń ṣe tó gbé bá dà fún kẹ́tọ̀ tó lè lórí rẹ̀. bàbá tó mọ àmúrú àmúrú ìjà ẹni wọ́n pa wá láti láti dandan àwọn. bàbá tó mọ àmúrú amúrò ìjáde àwọn amúrò ìbáàbí nípa wá láti rí láti rí dandan àbáṣe nípa fẹ́ anáfàmọ́ anáfàmọ́ ìfọ̀ọ́lú lẹ́nu àrùbí ká sọ rú tó dé èdè lárúbáwá ká sọ. wà ló ń nílò ní àlùsíjẹ́fà ìmọ̀ àdìdà àwọn wa tí kò mú ká sọ báwọn kílẹ̀ tó tẹ̀lé hábà ẹ́ hábà kílẹ̀ tó tẹ̀lé mùsákàrù àti màánà mùsákàrù hábà ọ̀pọ̀ àwọn ẹ̀rẹ́ pé ìwọ́n náà yóò ti máa sọ pé kódà kẹ́kí mi ló ń dorú hábà kọ́làmù hábà báyìí hábà rọ́jùlù ọ̀ní hábà bọ̀dùrábàkù ọjà kó fún apá àwọn ẹ̀rẹ́ ẹ̀fẹ́ àwọn tó ti lọ́ọ́ di ní kọ́ fẹ́ pé ìjọba ọgbẹ́ mi sílẹ̀ kí ọjọ́ pé wá ní wọ́n ní ọmọ kọ́ńtà ló tẹ̀lé akọ àwọn wa pàápàá bí ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀rọ ọmọ ilé tó ọmọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ó ti jẹ́ bí sọ àwọn ẹ̀rẹ́ kọ́ ọmọ ẹ̀jẹ̀ kí kọ́ ọmọ ẹ̀jẹ̀ kí nígbà ìbí ká láti gbọ́ tó sọ yé mi èdè yóò tèmi tèmi tẹ́lá lè dá tẹ́lá kà ẹ̀rí téèyàn bá pẹ́ ìdè lárúbá dáadáa yóò kàkàkùkà tó fàánù ńlá. ìkan nínú àwọn ẹ̀yìn ìṣíwájú ọdún pàtàkì pé ẹnìkan tí yóò pẹ́ ìdè lárúbá dáadáa ó wá ń ka tẹ́lá pé ànábì tí akọ̀ ká máa ṣe alkọ̀ alkọ̀ zikir ẹ́ kí lápò zikir jẹ́mu alkọ̀ irú alkọ̀ sáńsì plural ẹ̀ kí kí lápò zikiru ní alẹ́yìn gbé ìjókòó rẹ sí ọlọ́run akọ̀ ká máa ṣe ìfọ́ ojúmọ́ inú ọdẹ tí jímọ̀ tẹ́lẹ̀ tó kọ́kọ́ máa ṣe ń túbà ní bíbí àyè kò dáa ẹ̀kọ́ kan mọ́sálásí wọn lọ́mọ ẹgbẹ́ tí mọ́mú tó lẹ́nu tó kọ́ mọ́ ẹgbẹ́ wọn túbà kó dáa. ìmọ̀mú nìkan làá máa retí ẹni tó bá dé bí akọ̀rọ̀ ayé ọmọ ta ni àbí tó mọ̀ ẹtí òun láti mọ̀ sọ́nà àbí ó mọ̀ ẹsẹ̀ àkáà. nígbà tẹ́ni ní wá kà wá lọ ká pé àmẹ́sì ní akọ halimu zakar káfáwọn zakar káfáwọn abẹ́ halimu hilamu ló sọ di kí ni halifu zikiru ló sọ di kí ni zakat ẹ̀wọ̀n tó ta tí wọ́n ń báyìí pé alẹ́ ti yẹ kó máa bá wọn abẹ́rẹ́ o tẹ́ tó lè kí ẹ̀tọ́ lọ júmọ̀ ẹ̀wọ̀n lè ti lárúbá gbọ́yé tọ́lá dọ́dọ̀ àpá rẹ̀ ó bá lẹ́nu ìtàn ní ilàkù ilàkù bíkè ìyẹn pé ìjókòó wà àti kan kálá fún àti kò sí èyí máa ti ká tó wá gbé kalẹ̀ yóò tutù kùtù nàbí ní ká sọ àwọn wa. bákan náà fàyẹ́ ní kọ̀dọ̀ ládàá sọ̀rọ̀ ìkọ̀tà fáàlì ìbáàdì ọ̀sán náà sábà gbọ́dọ̀ ń bá wáyé láti mọ ọ̀nà láti gbọ́ alukur'an àti súnà sálá gbé bá dé. ìyẹn ló fà pé sẹ́ni àwọn náà gbọ́dọ̀ gbìyànjú ẹ̀yìn tọ́lọ́ bá fún aláàbò aláàbò àyíká ń sọ tí lè dárúkọ yìí pẹ̀lú mọ́tò ìtawọ̀ tẹ́lẹ̀ ń bọ́ yìí nínú ẹ̀fẹ́ mi ó ń tẹ́ ìsáwò àtúnẹ̀ fàlùwọ̀ yìí láti kọ́ inú oníṣúná wọn fi borí ẹ̀rù máa lẹ́gbẹ̀lẹ́gbẹ́ tán ìka ọ̀rọ̀ ọmọkún àwọn oníṣẹ́ ìjáde kò kíkó kàn wọ́n ìtọ́ sọ fún òṣèlú kò yé wọn ìtọ́ tó bá fẹ́ ká ìjáde kọ̀ ní ilẹ̀ fún kílẹ̀ mọ̀ tí ó gbèjọ́ ajé torí pé ìtọ́ ti mú fọ́gánáìsà ní ilé ìtọ́nà ti ta ní kílẹ̀ mọ̀ tí ó gbèjọ́ ajé yóò bá sọ́tàn sílẹ̀ nígbà tán ìpìlẹ̀ ní ọdún ọ̀sẹ̀ Ebi tó bá tó wọ́n ní kò ní bá ti lè tètè ká tó ìpìlẹ̀ ẹni tí ìpìlẹ̀ yẹ kù ní. Bàbá mi lè bá gbọ́ èdè tó pẹ̀lú. Bẹ́ẹ̀ bá ti pè ní lèmi ẹ̀dẹ́ rẹ̀ lè bí kíni bí ìpìlẹ̀. Ẹni tó bá gbà láì tó kúkú yẹ kú díẹ̀. Ẹ̀mí náà fẹ́ mọ nípa àrùn bí ìyá fẹ́ fi ka o láti lè bá àkọ́ ti sábú àtúnà. Látàyè jọ wa ẹni tó nà àtàwọn àṣáìrọ̀ àtàwọn anìmọ̀tòròdí àtàwọn ọmọ ìyá wọn tán yírò yóò náà padà inú tó fi bá wọn jà ní ọ̀rọ̀ ló dá wà lákòókò ẹ̀jẹ̀ ní àlèṣèwà sífàtò lè ṣèwà fọ́nà wọn sọ́nà ní ọjọ́ àbá àgbà wọn kò tẹ́lá jà lọ́rọ́ kí ni aláàrí ọ̀nà rúyàtọ̀lá ọ̀rọ̀ lóga ní sáàmù tẹ́lẹ̀ lóga ẹgbẹ́ rẹ̀ nínú lóga gan kò rí bẹ́ẹ̀. sábà kan ń pè é kó lè fẹ́ dá fún àwọn olóòdì náà máa ń sọ mí. èdè lágbára ó ti pàtàkì. bàbá mi wà ní ìdá àbẹ̀lẹ̀ àwọn ìrìnsọ́ọ̀bì náà. bákan náà ìfọ́nmọ́ akẹ́kọ̀ọ́ tó kọ́ọ̀ṣì alárúwáwá níbi títọ́rọ̀ wọn fàlàwọ̀ túnìkà náà tó kánà àìsàn wà lásìkò àìsàn yóò jẹ ìdínkù yóò jẹ pé ilé ìkura ní ìjẹun àkákùn ọ̀pọ̀lọ̀ ṣe kókó kúbi lọ sínú ọ̀la wọn ni àyùmọ́ owó fún sáńkà ọ̀rọ̀ wọn tọ́tù pé pàṣẹ ìhàdà sámà àbájá lásìkò wà yìí ìfàhánà kẹsíro mìíràn nìtọ́lá bá tẹ̀lé ẹ̀yìn ìlọ́gàtà àbúríyá ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti fojú kékeré ọwọ́ kékeré ń wéyè lárúbáwá wà ìdá àtúhà tẹ́bá yẹ kẹ́ lójà lè tẹ́ lọ níbu tẹ́bá lọ níbi ẹ̀pàlì ṣàhádà kálíbà gbígbà tàbí kéèkì láti. tẹ́bá bẹ́ẹ̀ ni kìfẹ́ ìdí àkùrán. tẹ́bá wọ́n wọ́n àdìmọ́mù tó kẹfìr tẹ́bá bẹ́ẹ̀ wọ́n àfa àtàlà àgbàdì sáǹdì tó ló lọ lè lóga ẹnu wà ló máa ń tó àkùrán. ẹnu wà ló máa ń tó kẹfìr tó sáànù wa tó bá kọ́ mú àwọn ìwà tó bẹ́ẹ̀ kọ́ sàmàkàbàrí tó jẹ́ tó jẹ́ mùsẹ́bílà ṣùgbọ́n bí ọ̀rọ̀ lóga mẹ́fà wo lóga sàmàkàbàrí wọ́n fẹ́ kàtẹ́ sí rẹ̀ yóò wọ́n lọ wọ́n balaga fọ́dú wẹ́wẹ́. eléyìí nínú ìṣẹ̀ṣẹ̀ àwọn ẹni ìṣúwájú ẹni pé ìwé ẹ̀rí kan náà mẹ́fì jà tí kò ti pé ní wọ́n fẹ́ fi rìn lọ́wọ́ ni. ọ̀kọ́ àbá من العلوم الإسلامية المهمة ìmọ̀ náhàwù ìmọ̀ kíni ìmọ̀ èdè lárúbá tó pàtàkì ni àyàn akókò méjì lórí ilé àwọn àfíkàwọ̀ tó mẹ́ta àwọn tó dáa jùlọ ẹ̀sán kọ́ ló gbàgbó ju sáà tó kó fi yẹ tán ti dì láti fi bẹ́ẹ̀ tèyé àwọn nǹkan kọ́ ló gbà lẹ́yìn lókè ẹ̀kọ́ yóò bú ju ìṣẹ̀lá ilé ìlọ àlàáfíà ilé ìlọ orúkọ sudan ilé ìjáde ní egypt ìlọ òdìyà ìlọ kúwé tí ni ó sáǹdì dáadáa mọ̀tọ́ bá bọ̀ rẹ̀ sí lọ bẹ́ẹ̀ pé lóga yìí iṣẹ́ ni tó fi gbé nìyé ó bá mú mi fẹ́ dájú kò bá mi yàtọ̀ sí ló lè rò pé lóga làwa lọ kí ni ìfàní lóga tó kọ́ ọ̀kẹ́ tó lè lánà òfin rẹ̀ sí lọ́wọ́ àìmọye ọmọ lárúbá tó sáǹdì jọ tó yẹ pé gẹ̀ẹ́sì máa ní ṣe nù wọn. àǹfààní tó ọkọ̀ ìwé náà ní pé kọ́ kíkẹ́kì wọ́n wá kọ̀ bẹ́ẹ̀ tí wọ́n lé lójà kọ́ọ̀tù mọ̀kẹ́kẹ́ ní ọ̀rẹ́ nínú ti fẹ́ jáde bẹ́ẹ̀ nínú òfò kẹ́kọ̀ọ́ àgbà tó bá ti lárúbá bọ̀ ní ẹ̀kọ́ ìwọ yìí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ilé ayé ni ilé ẹsẹ̀ ẹ̀fá ẹni àná òfin ka lóga fún kí ká láti gbọ́ ẹ̀sìn yìí èdè lásán lóga bẹ́ẹ̀ ni èdè yìí ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fẹ́ gbọ́yé èdè yìí náà ló gbà nígbà tó ń ka Kùránì Yorùbá ní bẹ́ẹ̀ ni wọ́n tún fún ọ tí ò bá gbọ́ lápá ọ lórí rú bẹ́ẹ̀ ni mo ti rí fún àmọ́ èsì yóò tó pọ̀ bẹ́ẹ̀ olùkókó mọ̀ ní pé ààyè gbogbo dédé ní òde gbà àdúgbò ọ̀nà lè fi kọ́ lọ́ka torí pé àwọn ọ̀tá ìsìlámù náà fi rúdẹ̀ ní mùsùlùmí àlọ́gàtì lè léde àwọn ọ̀tá ìsìlámù wọn láwọn ènìyàn sákúrò nù ẹ̀sìn nínú ọ̀nà ìsákúrò nù èdè lágbàtọ́ lé jẹ́ ẹ̀sìn kéde pé dèdè bẹ́ẹ̀ bá yẹn jà fún ọ̀fẹ́ ìṣẹ́ bá lè yín sáfídè yìí ẹ̀ nílé ní mú ẹ̀sìn yín mójútó nígbà tó bá mú délé èdè lágbàtọ́ àwọn àtàjẹ́ lágbàtọ́ nínú èyí báwọn ọ̀pá dáńgbà kẹ́lẹ́ pé ẹ pé kí kálukú wọn ló fi yé ìlú ẹ ẹ̀dọ́ náà ló fi yé ìlú tó ní orí nílẹ̀ ìdẹ̀rẹ̀ nínú wọn. tí kì í yé ni ọ̀rẹ́ mi dààmú ẹ lábá wọn lẹ́ fi láwọn èèyàn bá fẹ́ sùn pé pé ní gíìsì wọn ní tiwọn tó ń lò Sudan ní tiẹ̀ Libya ní tiẹ̀ Iraki ní tiẹ̀ Saudi ní tiẹ̀ ìgbà òṣìṣẹ́ nínú àbá àwọn Saudi sọ pé ní àdá àwọn Saudi ti ní àwọn gẹ́gẹ́ yàtọ̀ sáwọn ẹ̀ fẹ́ràn náà yàtọ̀ sí ti ayé nílùú kẹ́lẹ́ bọ̀tí gbogbo àbá ti sọ lárúbá tó jẹ́ pínlẹ̀ tó jẹ́ òrìjìnà wọn tó jẹ́ fúnfẹ́ àtúndọ̀kan bákan náà alẹ́ rẹ̀ tó máa mójútó nígbà tó máa sọ fún jẹ́ ìgbé táwọn ọmọ wọn bá lọ́gbà tó pé wọn rẹ̀ sọ́kùn lè yẹn mọ́ bóun lè bẹ̀rẹ̀ ní kùrà lè mójútó ẹ̀rí eléyìí ṣe pàtàkì agbọ́dọ̀ sàkólé kan rẹ̀ wọ́n ní àwọn ọ̀pá wọn ní ìyẹ̀ká kúrò mú ìdè lárúbáwá ẹ̀rí àwọn nǹkan tí kò wá jẹ́ pàtàkì lẹ́yìn wọn ṣe lẹ́sọ̀ fún wa tó bá wọn lè hàn. Bákan ṣe fún fún mi sọ́ọ́ níbo wípé ní ṣètò wọn lè lọ àájò. Ẹ̀yin ọmọ ẹ̀yà wa tẹ̀ ìṣe lárúbáwá. Àbọ̀ ẹ̀yin ọmọ ẹ̀yà tẹ̀ ìṣe lárúbáwá. Àbọ̀ àwọn ọmọ ẹ̀yà wa tẹ̀ ìṣe lárúbáwá. Mo ti ta àjú pé ìdá ọ̀dọ́ bá ti àwọn ìyá. Wọ́n mọ̀ ní ìdèlè ìdè lárúbáwá yìí ní àwọn ìyẹn fún àmì Al-Qur'an yìí ọ̀rọ̀ àpá ẹ̀sìn ni à ń kó tìfọ̀rọ̀ alábàáyéjọ wa kọ́lá pé òkùnrin èmi rà ẹ̀sìn àlẹ́ aláǹkùnrin òkùnrin èmi sọ pé ilẹ̀ ìmọ̀ ìnáwó ẹ̀rí mọ̀ ẹ̀náwó èyí ìṣẹ̀lẹ̀ ìmọ̀ tó sáǹfààní tó lápẹ̀lẹ́ ni o èyí kò wà fún ini. ìmọ̀ tó jẹ́ kí ìsinmi ìsàwá sàrò bí yí ìlàfẹ́ jẹ́ ìmọ̀ òdùnmẹ́yì òní nígbà tí ìmọ̀ ń lọ nínú ìkàlẹ́ ìkàtó pàtàkì kákìyèsí ìmọ̀ kíni ìmọ̀ náà wà sọ̀rọ̀ ẹ̀bẹ́ ni wọ́n lé ẹlòmíì kó ní èdè lárúbá inú ọjọ́ ọ̀tá tó ń dá láti láyìn ẹ̀kọ́ lé ní pé èwo ni kẹ́ mọ́ sọ pé ìkúngba dúnmọ̀ ìkúngba ìjọba bá ti sọ sẹ́yìn bá ti gbọ́ yín náà bàtà bá fi yẹn tún Kùránì subhanallah ọ́ tún fáìlì ní mọ̀kúlù ọ́ sì tún mọ̀kúlù ní fáìlì àbí èmi làwọn onídùúrú bẹ́ẹ̀ lò tí ò bá ti àwọn ẹ̀kọ́ tó pété yẹn kọ́ fún yóò dàn kọ́ gbẹ́rẹ́ àwọn mọ̀tẹ́lì lọ́ọ́ fi dàrú. àwọn àti sọ́nà yẹn ká ìdílé mọ̀ ẹ̀yà ta wọ́ọ́wù mí ní ìbáraẹni ní ìlú ìdàmọ́ à. wọ́n ní ìnáwó ẹ̀yà ta lọ́ọ̀hù ẹ̀fẹ́ tó bá tẹ́lẹ̀ ó gbàdúrà mọ́ ẹ̀fọ́ ọlọ́run tó mọ̀ pé ọlọ́run bẹ̀rù mí ní ìbáraẹni nínú àwọn pátí àwọn ẹ̀kú rẹ̀ ẹ̀tọ́ wá jẹ́ ọ́bẹ̀tì ní gba pátí ọlọ́run tó ń gbé wọn wọn bá àwọn ẹni ọlọ́run fẹ́ẹ́ pé lágbára tó máa ń fi agbára àti kùránì òun táìpà kùránì kékeré lọ wọn bẹ ní ìlú òfin náà wù sani tuntun sẹ́wọ́sẹ́ wà pé ìnáwó ẹ̀yà ṣàwọ̀ ọ̀há ní ìbá àdìsí àwọn àfa àgidi àwọn ẹlẹ́mọ̀ fáyọ̀ náà ẹlẹ́mọ̀ fáyọ̀ náà dùn náà wọ̀nyá àbá ní ìmọ̀ náà ìmọ̀ tó sábà bàtẹ́ ẹni pé lóko ló máa kẹ́kọ̀ọ́ mi ló wá lọ́mọ lọ́wọ́ pé nínú ọjọ́ máa ń bọ̀ ìwé lọ́kọ́tà sáàtì dànù ọ̀nì náà wù mí. ọmọ tó lè wọ́n ní nígbà gbàdó mọ̀ nígbà ọmọ ń dààmú ọpọlọ torí pé táwọn tó ti kà á fún ìgbà fún sísọ lárúbá òrìjínà tẹ́lẹ̀ lápẹjú ẹ̀yìn torí ká fún tibẹ̀ wọ́n ní kí máa dá apàdà lẹ́yìn tó ń rè ní owó adájú ní kí ní ilé ọdún àwọn kan fẹ́ lé lẹ́yìn bẹ́ẹ̀ lọ́wọ́ lásán mi ò ní lásán tọ́ba ní hábá ó mọ̀ pé tí ó tẹ̀lé oṣù mẹ́rin wọ́n ní kó máa rò pé ìkan ló jẹ́ fáìlì níwọ̀n ti rọ́ọ̀bù ẹ̀rí ìkan náà ọ̀gá wa ló kọ́ mọ̀ pé àwọn ọmọ ń gan àwọn ọmọ àwọn ni pé kẹ́kẹ́ mú lọ́gà wọ́n fẹ́ ṣe mọ́ àwọn mi àwọn náà ní kíni kan náà tó dàbí kò jàm ìmí ìdíkíní rẹ̀ bá ń lo òkè tó fara mọ́ pé ọmọ ara yóò kọjá wà lóko ọ̀kú lọ mú lóga yìí tọ́jú jòkó lé lásán fọ́dún yẹn pé lóga ti fi èso tí àwọn ọ̀tá ó ní ilẹ̀ lára yóò bá jẹ́ pé torí ẹ̀sìn láti mọ àwọn òkè tó dé òun ṣùgbọ́n wa àti gbígbọ́yé àtòfin náà la fẹ́ kọ́ àbájú ìkọ́tàwù máa jẹ́ káàdì nǹkan méjì onífàmù kìtàbí ńlá ọ̀fún náà lọ sórí ìsọ̀rọ̀ sọ́nà oníkágbọ́ ọ̀rọ̀ ọlọ́run wáyé àti súnmọ́ àmẹ́bí ìfà ilẹ̀ sáfọ̀dọ̀ ìmọ̀ yàtọ̀wá kọ́ àlà àmà àrífàtì náà ẹni tó bá fẹ́ gbọ́ kùránì àti hadith kẹ́jẹ́mìnà gbé sọ́yìn bùkárí kí wọ́n yẹ fandá bẹ́ẹ̀ lẹ́yìn kan gbé صعب أصلا بعد كنا نحن سوالف في تبيني وتفسمي إقامة اللسان على اللسان العرب هو ذكر أنه من الذي بلال الله الذي نزل فيه كتاب كتاب الله عز وجل يسي سيرا الله تقال بلوله ولذلك كان صاحب النحل أمر ربه مجدا إذا لك يوم تسيس يا رين فأيوه يوم تسيس يوم تسيس يوم تسيس يوم تسيس ẹ̀mí pé kálukú wa ká gbọ́ ìgbà dá. Gbogbo ìgbà péjè yé oríṣi nǹkan ní ìmọ̀ ìṣẹ̀lẹ̀. Nínú pẹ̀pẹ̀ tí ẹnìkan sọ, torí sábà tó ti kó ní ìlànà àwọn oníjàde. Ẹni ọmọ Sáúdì kan lọ òǹdé tẹ́lifí wa lọ ìlú tẹ́lifí wa ń jà Pakistan. Wọ́n ti wá káwọn èèyàn jọ síwájú ẹ̀ bámú. Wọ́n á lẹ́tọ̀ọ́ ẹnu ọ̀kẹ́ tó bá ń lọ bára wọn kí náà sọ ìlànà wọn náà nìkan ni ẹnu sọ fúnra wọn. ṣùgbọ́n tí wọ́n jẹ́ ní sáwùdí gbogbo tó bá ti fi kọ́ ẹ̀ka sọ lànà wọn ìpè wọn jáde wọn ti kíníkan ọ̀rọ̀ tàbí ìyẹsẹ̀ yóò fi kọ̀kọ́ rẹ̀ ní òṣèṣẹ́. ìlànà táwọn àjọ pa wá pọ̀ yẹn yóò padà mọ̀ sọ yẹn lọ. bó ṣe ń sọ ẹ̀wọ̀n ọ̀dẹ̀ nǹkan mọ́ra ẹ̀wọ̀n ẹni tó ń tú olùsẹ́gbọ́n ṣe ń tíré ní àwọn tìlú tàwọn kọ́ ní bá ń sọ nǹkan mi kíkọ kí ara yẹn mọ̀ máa fọ́fọ́ ọ̀rọ̀ ńlá bàbá yẹn sọ ti kẹ́lùmí tó gbọ́dọ̀ tàbí ìyẹn rò pé àwọn ọkẹ ló kó àwọn ká ẹni tó ń jẹ kẹmọ́ra ẹni tó ń jẹ gbogbo ẹni tó wà kọ́kọ́ ẹni tó jẹ sábà jọ sábà ẹni kó olùjàmọ́ ẹni pé á ah, jẹmọ́ àwọn yìí ò dá. tí ò bá ti rí ẹni tó gbé ní eh, àwọn tó ń sọ fún náà tí ń sọ̀rọ̀ tó sáǹfààní wọn ní òun tó ní sọ fún òkò gbọ́ èdè tiwọn náà àgbàtẹ́ tó gbéde wa sọ fún pé à nǹkan mìíràn ẹni pé ọ sọ sórí ta pírìtì ọ̀rọ̀ ẹ̀fọn nǹkan mìíràn sọ fún wọn. tó yá gbéde ilé tó ṣe pàtàkì ilé wa wà pẹ̀lú tó fẹ́ kẹ́kọ̀ọ́ èdè lágbáwá ara àǹfààní àyè láǹfọ̀ fún ara lẹ́kẹ̀ẹ́ tó wá tó láyè. ẹ bó ṣe léyìn náà kú torí pé sẹ́yìn wa fi fáànù ẹ̀sìn yìí kílẹ̀ mọ̀ tí ó gbọ́ tí ó gbére lárúbáyé kò èyí lè gbé sí rẹ̀ yí dáadáa tẹ́ pé tọrọ bá délé ìwọ́n lè mọ̀ sọ pé ló wà ń bí báyìí ìwọ́n kọ́ kánpìlẹ̀ kí wọ́n náà gbé síra tọ́jú ẹni tó ló wà ọ̀yá máa ta kó fi kí máa gbọ́ kọ́ sí máa fi wọlé wọlé tèyí wo ìwọ́n tó bá jòkó wà sí dáadáa wọ́n náà lè gbàgbọ́ yé àwọn kẹ́kẹ́ kọ́ wa mọ́kẹ́kẹ́ ọ̀kẹ́dẹ̀ mi lè fún ẹdó àṣà èdè ànẹ́bí wa à ń kọ́ èdè kùránì mo dégí ni mo mọ̀ wà láì fáàdì tá a gbé èmi náà fáà lágbájá in fact ó gbé ní mẹ́jọ àwa ti gbogbo èdè kò sí èdè lárúbá mi ó jẹ́ mùsùlùmí àdínkù àfẹ́mi ẹ̀ tó gbé ní mẹ́jọ tí ìwà ti ní tí òbí lárúbá mi ó jẹ́ mùsùlùmí èyí ni ẹkú jẹ́ kọ̀kọ́ sábàtẹ̀ ní òkè nínú àlọ́ èdè ìgbólóbìnrin rẹ̀ àti nígbà ẹ̀ lárúbá mi ẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ á tó àkéèsí ìdè pàtàkì kọ́lọ́ kó ṣàánú wa mo sáré fún àgbélé ìwà tó wọn. sọ́nà náà sọ́nà àlàyé ìdílé ìwà